ẹ̀gbọ́n ta la máa dálẹ̀ mi. máa dá kẹ́dá ní fọkànbalẹ̀ kó máa wá kúkà kó máa yẹ kẹ́dá ṣòǹkọ̀ kọ̀ọ̀kan tí ó fògùn wá ojú méjì ń fàyọnu ìbẹ̀rẹ̀ láre ta ló mú pín. sálómi sálù ọ lómi agbada sálù àwọn bẹ̀rẹ̀ dídí bẹ̀rẹ̀ dídí gbàgbé má gbà bẹ̀yẹn kẹ́mi màmá sọnù màá ní ẹni bá lè ti kú. ohun ẹ̀dá ò kà sí. báwo ni bó ló ti ń bọ̀. àwọn kan lọ́sí wọ́n gba àwọn èèyàn síbi iṣẹ́ so mo ní kí n lọ try luck mi bẹ̀ àmọ́ ìgbà tí màá fi débẹ̀ ṣe lọ́tún sọpọ́n ti mú gbogbo àwọn tó fẹ́ mú ọ̀hún fún mi ń ṣe ah, tiẹ̀ sún mi báyìí. iṣẹ́ ìgè àbúrò mi tí a ò bá rí ẹni bá là ó la òkè ń yábọ̀rọ̀ o gbọ́dọ̀ lọ wá ọkùnrin kan sí ilé ayé ẹ̀ kí bùkátà ẹ̀ lè bìyà. Ah, ọkùnrin bẹ́ẹ̀ni. star mi stop ẹ jàre sọ̀rọ̀ ah, kí n lọ fọ́kọ ni the next thing sẹ́yìn ni ah, kí n kọ́ kó gbogbo bùkátà mi kí n kó sọ̀rọ̀ ọkùnrin ṣé wọn pé irú kan mẹ́yàn kì í dùn ni bí wọn bá rọkùnrin gan-an yan láti níṣẹ́ ọwọ́ tiyàn náà wà níṣẹ́ ti tiẹ̀ so ìtọ́kùnrin máa fún ẹ gan àfikún ló máa jẹ́. ọ̀rọ̀ ọkùnrin ló kọ̀ mọ́ àǹtí mi ẹ̀ fún mi lẹ́nu pàtí mi ẹ̀ fún mi lọ́la tí wọn náà bá ní ọkùnrin kan sínú ayé ẹ̀ á máa bẹ́ẹ̀ gbọ́ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ èmi náà dẹ̀ máa gbélé ètò kù. mo ti gbọ́ yín báwo ni ọ̀rọ̀ owó tí mo bá yín sọ ìjọ ẹ fún mi mo ní ìdòwò yẹn kíákíá ìjọ. òótọ́ ọ̀rọ̀ máa ń dàbí ìsọkúsọ ni iṣẹ́ ló wá lọ tó rí lọ wá ọkùnrin sínú ayé ẹ̀. mo ti gbọ́ yín ṣe ṣe bẹ́yìn ti sọ titi yín ẹ̀yin ni kẹ́ sọ kémi dẹ̀ gbà àbí mo ti gbọ́ ẹ fún mi lóòyìn mo fẹ́ sáré fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe ẹ jọ. ìyẹn ò yọ mi lówó lásìkò ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ san òun ni kò lọ ronú. sami yes. mi ò tí ì ṣetán àti lọ́kọ báyìí ah, mi ò ní nǹkan tíyàn lè fi lọ́kọ o ah, kí n máa kọ́ wáṣẹ́ kí n níṣẹ́ lọ́wọ́ ná má lè ń ṣe báyìí náà ẹ eh, owó tí mo ní kẹ́ fún mi sí ẹ fún mi eh, iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe tẹ́lẹ̀ ìgbà tí mo tí mò ń ṣiṣẹ́ yẹn ìwọ̀n bá change tán fún mi bẹ̀ tẹ́ bá ní kí n fún yín kọ̀ máa sáyé fún mi kí n rò lẹ́ẹ̀mejì ó di tí ń sì kẹ́ fún mi lọ́wọ́ ẹ ní pé ẹ̀ ní fún mi ẹ jọ́ náà. ò ń ṣèrègùn sí mi níyàwó. ó dẹ̀ má bínú ó kẹ́ ẹ wọlé ẹ lọ jẹun. rámi iṣẹ́ wà ní fún mi lówó yẹn ni òkè gbọ́dọ̀ àwọn tiẹ̀ ní gbogbo ẹ fún mi ní ìdajì náà kò sówó kankan lọ́wọ́ mi mo nídìí owó ẹ má ṣe báyìí náà. o a ò lè bá wọn gbé ká máa mọ̀ ṣe abáṣe ní kú iṣẹ́ gbogbo wọn akáṣe ní kú iṣẹ́ gbogbo wọn yín mú. oníbejì. a wá sọ̀rọ̀ bí ẹ̀rín wọn. oníbejì. Ah. <laughs> ọ̀gá ẹ̀ ń dá sí agan ni o. bó ni mo ṣáà ń gbóhùn yín tafatafa mo ní ah, ó dà pé ajé tún yàtọ̀ lẹ́nu yìí o. ó bù ó bù ó bù <laughs> ajé bugbájẹ lónìí lóòótọ́ kódà tòun tún pé gbọ̀ngbọ̀n tún kàn sí <laughs> gbọ̀ngbọ̀n kàn sí oníbejì eh. ah, ẹ ṣáà mọ̀ pé yan ilé mi náà tó wá ṣe ń kán sẹ́nu ẹ kó máa kán sáyà náà ẹ kémi náà jẹ́ ń bẹ̀. Ah! ọmọ ayé gidi lọmọ yìí o ti jájú tí nǹkan bá ti sẹ́nu rẹ báyìí o ti píkì o ti píkì ìwọ náà dàgbà ìwọ náà ṣèyàn burúkú sa ah, lórí bó ṣe wà yìí ọmọ eh, tí ẹ gbẹrù gbẹrù. ṣé mi náà mo ní gbogbo ẹ àbí kí n múnú ẹ. lágbára lọ́yìn wọ ló ní gbogbo ẹ̀ ìwọ ní ìsọmọ bẹ́ẹ̀ fa ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ <laughs> sórí kọ́sítọ́mà dáadáa kan ni mo gbé lónìí bí mo ṣe wá gbé ó kàn ní gbóhùn lọ báńdírì ní ajégúnlẹ̀ mo sì èmi sì wà ń jọra ara ọ̀dàjà mọ̀ lọ àbáwọ̀ nu ọkọ̀ ten thousand ni o oní kò burú ká mọ̀ lọ bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní sá sínú mò ń sá sí mò ń rẹ̀ sí barista <laughs> ó wà ń wo pé ibo lẹ́lẹ́gbọ̀n àgbà yìí ibo ló ti rí gbogbo barista ayé òdù tí ń ta sóhun létí bó ṣe ní ó da ẹ̀gbọ́n àgbà mo pajú owó yín dé sí twenty thousand. ah ní chipe ẹ̀ ah wọ́n kọ́ yà sí ilé olóúnjẹ náà lọ́dọ̀ ya akéde mo jẹ àmàlà mo jogún fi. ah ìwọ yìí tiẹ̀ gan ó gara tán. a ah, ẹ ṣe mo dúpẹ́ ilé màá tún dín nǹkan kan o. àhà ah, ah, mọ̀jà dúpẹ́ mọ̀mọ́ ṣe báwọn ah mọ̀mọ́ ṣe báwọn rárá o sórí inú ilé náà làwa máa wà tá à ní ríṣẹ́ láàrin oṣù kan àbọ̀sẹ̀ kan gbà mí tó jẹ́ pé ìwọ ló mọ̀ dáná tọ̀sán talẹ́ tọ̀sán ẹ̀ bàrẹ́ bàbá àbèjì ṣe ti jẹun láàárọ̀ ní ti ìwọ náà yẹ pọ̀. Eh, ah, ah. ẹ ṣé mo dúpẹ́ o ah, ẹ ṣé gan ni o ó ní nǹkan tó lè tún máa dí o. méjì méjì ẹ oníbejì ọ̀rọ̀ ẹ ló ń sọ o. ọ̀rọ̀ ẹ ní o ọ̀rọ̀ ẹ ló ń sọ o. ọ̀rọ̀ mi kọ́ o <laughs> àyíkẹ́ adé ọ̀rọ̀ ẹ ló ń sọ o ọmọ tó ń sọ <laughs> àyíkẹ́ adé ọmọ yẹn náà sún ọ̀pá ó kàn pé èèyàn lè mọ àti wọnú ara wa ju pé ká mọ tùsí fúnra wa lọ. ìjọmọ tó ṣe dáadáa ọlọ́run ilé Pasuma máa lọ ilé kọ̀ǹpútà máa lọ ọ̀rọ̀ bọ̀gì bọ́ọ̀gì ètò bàǹdà sí ó Paso ó ní Paso ràìdán àsìkò rẹ ní Paso oníjìbọlá kankan yọ àsìkò rẹ ni Paso àsìkò ẹwà music Paso àsìkò rẹ àtàwọn ẹlẹgbọn ride àsìkò rẹ ni. <laughs> o ti já gan o o ti pẹ́nu gbòòrò ayé gan ṣé o mọ orin ni. Pasuma ah. Ah, èèyàn mi ni. Ah, ó mọ ó dáyàn mọ. dáadáa ẹ bá gbọ́ pé i love him die. ẹ ṣé o mọ ńgbà náà nígbà torí pé mo mọ̀ ẹ́ pé o ní tì mọ̀ wọ pátá tó kọrin. àtìgbà yẹn náà títí dì sí mo ṣe ń gbọ́ náà. ìgbìmọ̀ ká tanra wa jẹ yóò ti já ọ jẹ. di jíjá jẹ bí báwo ni. o mọ̀ pé àwọn olórin tí wọ́n bá ti rẹ́ni tó kó wọn jẹ báyìí wọ́n máa já wọn jẹ ni. Ah. <laughs> ẹ kò rí bẹ́ẹ̀ èmi àti pàṣọ brotherly sister yìí ni wá. brother and sister ni ọmọ Kwara nìwọ náà <laughs> gba yìí díẹ̀ bóòlù. ọlá iná mo wá fẹ́ rò pé irú pàṣọ yẹn sìn mo ti mékì ẹ̀ oníbejì tèmi ó ti mékì ẹ̀ báwo lèmi náà ṣe fẹ́ make, ẹ̀ ṣàánú mi. iṣẹ́ yìí mi kò fẹ́ béèrè nípa ẹ̀ ni. iṣẹ́ ọkọ̀ mo rí pé owó tẹ̀ mí kì í yẹn pọ̀ gan ni irú yìí tẹ sọ pé ń pa lọ́jọ́ kan yẹn yàtọ̀ sí trip ẹ̀yẹ kan tẹ sọ fún mi yẹn tẹ bá sọ di ó á tó bí èlò tẹ máa papà. ṣé èèyàn máa fìdí ọrọ̀ ajé èèyàn ṣé èèyàn máa fi hàn ra ìran bí bá ń kọ́ ṣùgbọ́n òye sọmọ bẹ́ẹ̀ ó dìbẹ́ǹdì lórí bí alájẹ bá ṣe bugbájẹ sí i torí pé ìgbà míì bàbá ṣiṣẹ́ látàárọ̀ a lè mọ́ rí èèyàn gidi dára dúró torí pé àwọn èèyàn míì ṣe àwa náà máa ń sọ ojú wọn ni tẹ bá ti rí sẹ́ẹ̀tì tó ti mú po lẹ́yìn ọrùn báyìí tó ti dọ̀tí bí olórí burúkú tẹ wọn á kó trọ́sà òfò sẹ́sẹ̀ ẹ rí sù wọn náà tí ó ti jẹ lẹ́gbẹ̀ẹ́ kan wọn ẹ sù wọn wà gbẹnu sókè bí ìgbà bàálù bá fẹ́ fò báyìí irú àwọn èèyàn wọn ò lówó gidi lọ́wọ́ wọn ṣàròrò ni kí wọn tó dá káàbù dó bí wọn bá sì wọnú káàbù tán owó òdìdí ni tí ó ti ya tẹ́kù ti jẹ lé ní ètè etí ni wọn kò léèyàn lọ́wọ́. ṣùgbọ́n gbà mí ọlọ́run lè ṣàtúnṣe tó jẹ́ pé ẹlòmíì yóò kàn ra fi ṣe nìkan sọ́run yóò sì wọ níkà owó sì ń bẹ lọ́rẹ̀ bíi ṣẹ̀kẹ̀rẹ̀ kódà ó lè mọ bẹ́sù bẹ̀gbà kókó thirty thousand fún yàn ipe mo wá rí gbogbo ẹjọ́ mo ṣe gbà àti tàwọn wèrè tí mo ti kọ́kọ́ gbé náà bíi kí n mọ́ pàdé forty léde kan ṣùgbọ́n ìjọ́ tí bá pàdé àwọn èèyàn gidi àmọ́ mọ́ mú tó hundred wálé. hundred thousand. lágbára ọlọ́run. hundred thousand. ẹ hundred thousand. ó pọ̀ tó yẹn. Ah, ah, iṣẹ́ ìdùn fa sórí hundred thousand tí mò ń sọ ń pa rẹ̀ kìí ṣe pé ègùn e, e, e, ní sanwó deliver installment ní ọkọ̀ ìjọ tí ó bá wù mí ni mo máa kówó ọkọ̀ lọ fún ọ. hundred thousand. Ah. <laughs> tó bá jẹ́ pé obìnrin ló ń ṣe irúṣẹ́ tẹ̀ ń sọ yìí kọ́ á pàtó èlò. obìnrin ah. tóbìnrin bá ń wa kábúkábú ayé obìnrin ti tanu. Ah, èpè nìyẹn. kìí ṣe títa bíi tàgbàdo inú agbada àní ó ti ta fowó. <laughs> ayé obìnrin sórí àgàgà kírù ẹ̀ èkó amọ̀ ṣerú sẹ́yìn sórí pé tó bá rìn lọ lásán gan orí bí àwọn kìíní ṣe pé máa ń fún ẹni máa ń fẹ. ìyẹn gan lásán eré èèyàn lè burú ẹ̀gbọ́n kan ni mo rí tó na ọrùn bá kó nì tí ó sì rè bọ́ látòrí òkè ìjọ kan kò mọ ẹgbẹ́ mò ń wò òun ẹsẹ̀ wèrè bá dáa tó mọ̀ tó bá bọ́ sí ìdí ọkọ̀ tán lójú títì tó bá ń lọ fúnra rẹ̀ tó gara tán ó mọ̀ ẹgbẹ́ kìíní ìwáyé wọn máa ń báǹsì báǹsì pa pa pa ìmọ̀ báǹsì tó bá ń rìn lọ tó bá wá jókòó tán tó gara tán di sí àárín gbogbo èkùn ni àwọn ọkùnrin máa wá wòó pé ọkọ̀ tí ń dá dúró ni wọ́n rí àwọn ọkùnrin tí ń wa káàbù wọn dá wọn dúró ìwọ wọn mọ̀ sọ́ọ̀kì. tí rẹ̀ bá ń ṣe ó mọ̀ pa tó bí one million léde. oníbejì ẹjọ́ ẹ má gbé mi mọ́ra one million bí báwo. ọ̀rọ̀ mélòó mo fẹ́ sọ tí mo fẹ́ parọ́ sírú ẹni mọ̀ parọ́ fún ni ó lè rí ipe àwa aráàlú ẹ̀rí òòtà bí kò mọ̀ pa five hundred kọ́. five hundred. ẹyin Ah, iṣẹ́ yìí mọ̀ dùn gan. ó pa five hundred. Eh, eh, so wàá fẹ́ lẹ́mọ̀ mi ni ah, ọmọ ẹni ò ṣe níbẹ̀ bẹ̀rẹ̀ kí ló gúgú dé káwá láwọn ní ìfilẹ̀ kẹ sídìí ọmọ wa káwá ní. Ah, ó pa five hundred mada kẹ́dá ní fọkànbalẹ̀ kó máa wá kúkà kó máa yẹ kẹ́dá ṣòǹkọ̀ kọ̀ọ̀kan tí ó fògùn wá ojú méjì ń fàyọnu ìbẹ̀rẹ̀ láàrin ta ló mú pín sálómi sálùwọ̀. The number you are calling is not available. Send a voice after that kí sì kẹ́ ìwà ṣe báyìí fún mi wọ́n jọ ló ní kí n fòun náà rẹ̀ lọ ṣe I will take care of you, move hello àǹtí Missy. hello. ah bimbo. báwo ni àbúrò káàárọ̀. inú wa òkè ẹ ó dẹjọ́ àbúrò mi mo mà ní favour kan lọ́wọ́ ẹ ni. mi ò dé tuntun wá lè ṣe fún mi. torí ọlọ́run àbúrò orí ẹ ò ní kọjá ẹ o jọ ṣé o lè sáré yá mi ní mọ́tò ẹ̀ jọ ṣàánú mi mo ní interview kan ni mo ní interview kan láàárọ̀ yìí ni mo dẹ̀ ní láti ṣọmọ package lọ síbẹ̀ gan kí iṣẹ́ yẹn lè bọ̀ sí mi lọ́wọ́. àǹtí mi ṣèmi fẹ́ jáde mò ń gbé mọ́tò mi jáde. ìgbà ọ̀nà fẹ́ jáde. má ti dé before that time má ti dé. ok ma ó dáa mo ti gbọ́ ṣùgbọ́n àǹtí mi sí ẹ mọ bá mi dá mọ́tò ẹ má tètè bá mi dá padà o ẹ mọ̀ pé mi náà fẹ́ jáde ẹ bá mi tètè dá padà o ah o ṣe o ṣe mo dúpẹ́ o ṣe gan ni mo dúpẹ́ gan ni o mo really appreciate ẹ ẹ mo ti expect ẹ náà báyìí ṣé wàá máa bá mi gbé bọ̀ ń sìn. all right all right màá pè yín mo fẹ́ drive ń sìn. jọ nítorí Ọlọ́run jọ Bímbọ́ jọ má jẹ́ kí n tún miss interview èlé please all right all right o ṣe gan ni thank you so much thank you i appreciate o ṣe. àǹtí ṣẹ̀wá wọ́n fún wa òkè ẹ̀mjọ́ ibi audition tí mo ní fẹ́ lọ ẹ̀ mo tẹ̀sí pẹ́ gan nǹkan tó ṣẹlẹ̀ ní mo rọ̀ lóyìí tí wọ́n bá ń waṣẹ́ yẹn láti máa represent ara rẹ̀ dáadáa nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀bọ̀ mo promise pé mi ní pẹ́ kí n tó dé so òun ni mo ṣe ní kò sáyé fún mi. ọlá bẹ́ẹ̀ ṣe jẹ́ sí mi ni o èmi ah. náà níbi tí mo ń lọ but torí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe sí mi ló jẹ́ kí n ya yín mọ́tò yìí lágbára ọlọ́run ó bùn nǹkan tẹ́ fẹ́ lọ ṣe ọlọ́run àjẹkù bọ̀ sí. àmì àmì lágbára ọlọ́run ah mo really appreciate ẹ o ẹ eh, ọmọ ọ̀rọ̀ nàìjà yìí tí yóò bá ní mọ́tò oníbọ̀ yẹn máa ń ṣe síyàn eh, ẹ lágbára Ọlọ́run nílùú ìgbẹ́ pò mi ṣó ti eh, ẹ ṣàbà mi take care jọ ah, èmi náà dẹ̀ ń jáde. ah no no no no mo promise ẹ mi ní pẹ́sẹ̀ kí n kò débẹ̀ kí n ṣe interview yẹn ni mo ní pẹ́ máa bọ̀ nílé ṣó ti a ò ṣe gan mo appreciate ẹ o bo lọ kí mi nà gbẹ débẹ̀. Mm, ẹ kò ṣáà drop mi màá fà ìwé ara mi. no no no tó ẹ pọ́n náà ibi tí mo ń lọ. no torí nǹkan tẹ fẹ́ lọ ṣe ẹ má wọrí ẹ drop èmi mi máa fà ìwé ara mi. ọ̀rẹ́ ọ̀yà wọlé wọlé o ṣe gan no no no no seriously mi ah màmí mi ní pẹ́ màdébẹ̀ ṣe. I pray to God every day. Pàṣẹ náà náírà náà látún náà dọ́là. Àwa mọ̀ bọ́wọ́ kan lójú bó kọlà. Orí ló mọ̀ lọ́la. Mò ń ṣiṣẹ́ mi ní kí n tó gba dọ́là. Ṣebí na God dey do am for me. My God go do. ti báyìí àmọ́ mo ti há sùn tán destination, sir. Um, were <laughs> nice to you. Ah, no. bá mi gbé no no no no no ìyẹn ò ṣe big deal. but why tí o ṣe jẹ́ kí n lọ that comes with a job tẹ bá ti wọ mọ́tò definitely gbogbo ẹ̀rọ yín <laughs> èmi ni màá bá yín thank you thank you. yes sir. Eh, but kí ló ṣẹlẹ̀ jẹ́ pé àtibáda ti ń bọ̀ títa fi dé ìbàyè ya just mo di kò kàn serious ṣàkò serious o kàn o bá mi sọ̀rọ̀ kò concentrate like. no no no no no ah, ẹ má bínú kàn ṣe pé bí a mọ̀ fẹ́ bá yín sọ̀rọ̀ but tí má ti wà ní ẹnu steering <laughs> it's strictly driving mi kì í fẹ́ any form of distractions. nǹkan tó ṣẹlẹ̀ ni. àmì <laughs> ah, ọmọ pé nice to you. <laughs> Um, nǹkan tó ṣẹlẹ̀ ni pé cash ni mo fẹ́ fún ẹ tẹ́lẹ̀ eh, but nítorí nǹkan tó ṣe ṣe nísìnyí ìfà àgbẹ̀ surprise me máa káàṣì ẹ̀gbọ́n ò lè ní tó mo báyìí because tí bá ní kí n fún ẹ káàṣì ẹ <laughs> kò ní tó nǹkan tí mo fẹ́ fún ẹ. Ah. Ah, mi tó o bá mind mo lè ṣe transfer fún ẹ. ah ẹ ṣé gan sir thank you that's so kind of you ẹ ṣé. báńkì wo ló lò. Cash Bank. It's zero zero two one one five nine zero seven zero seven. nine nine zero seven. ah ẹ ṣé gan sir. okay take care of yourself. all right then ẹ ṣé gan ni really appreciate it. thank you. god bless you. you. all right then. ò gbé fóònù ah, wo mi mi mi láì bó ṣe ń ṣe yìí mo fẹ́ kí mo fẹ́ lọ ṣe delivery ibo ló wà náà mo fẹ́ lo mọ́tò mo fẹ́ lọ deliver ọjà fáwọn kọ́sítọ́mà e, ibo ló wà báyìí eh, ìmísí ìmísí ṣé ọ̀pẹ́ sí ìgbà gbé mọ́tò yẹn fún ẹ sí ó mà dàbí pé bóyá mo burú àbí mo ti gbé fún ẹ ó ti lọ́ sí yìí mo sẹ́yìn pé fẹ́ lọ ṣe delivery ó ó mọ kẹ́mi kí fọjà mi ṣe é gbé fóònù látàrí ó gbé fóònù sí òsì kí má bínú kí má bínú mo ti gbọ́ mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ọjọ́ mi ni. ẹ ló mà ẹ lò ẹ má bínú ẹ máa débẹ̀ yẹn ń sìn traffic díẹ̀ wà ní. ẹ mọ traffic ọ̀nà ọ̀dọ̀ wa bó ṣe máa ń rí ẹ mò ń bọ̀ mò ń bọ̀ mo ti wà lọ́nà ẹ ṣé. ṣe sí pé àbáṣẹ ni jẹ́ ni ẹ ṣá ìwọ pè mí pé o fẹ́ lo mọ́tò ẹni ṣe jẹ́ kí n ṣàlẹ̀ ó pè mí pé o fẹ́ lo mọ́tò mo dẹ̀ yá ẹ pé kó sáré lò mo dẹ̀ pè é pé mo ní delivery tí mo fẹ́ ṣe kó bá mi gbé mọ́tò mi wá olóhùn ó dẹ̀ pa fún látẹ̀kọ́ ẹ̀. gbẹ́nà ṣí sáwùjọ ṣọlọ́ lọ tó máa mú ẹ sìn ibi tí mo wá níwọ̀n náà tún wá àbí sórí ọjọ́ tó bá tún bá mi try nǹkan tó. àǹtí. kí ni kí ni o ẹ̀yin náà fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin náà fẹ́ sọ̀rọ̀ ó sì gbé yín sínú mọ́tò èsì ń blow yín àbí ẹ̀yin náà ṣe bíi kínní ó ẹrù pé tí super rich girlfriend àbí kò sí one naira lọ́wọ́ ẹ̀ ọjọ́ tó bá gbẹ́ni sọ̀hún ọjọ́ tó bá tó bá mi try rubbish to try lẹ́nu yìí anyway ọjọ́ tó bá tún fún ẹ ní kí mi kò mọ̀ pọ́ndẹ̀ ní lẹ́mìí àmàkà ẹbí ẹ̀kọ́ wọ́ tó bá tún sọ ẹ ti bá my friend will you move before I move you ẹbí ẹ̀kọ́ tó bá tún ẹ ní sí bá lakí ni mo lórí wá ṣe báyìí. ẹni mi blame ọjọ́ mi ni ṣe mẹ́mi èmi èmi tí tí tí tí mo lóyún sí ní tí má wọ̀rì ọjọ́ tí bá tún ọjọ́ tí bá tún pẹ́ǹkì mọ́tò yìí kò sọ pé ẹ jọ ó ti dáhìn náà sínú mọ́tò náà ẹ sì ń blow yín ẹ sọ̀rọ̀ mi ì blame ẹ̀yin méjèèjì. ẹ jọ sá ẹ jọ sọ̀rọ̀ lọ́wọ́ very sorry for the embarrassment ẹ má bínú ẹ but ìwọ kọ́ ló mọ́tò yìí náà mọ́tò ọ̀rẹ́ mi ni èmi kọ́ ni mo ní mọ́tò yẹn ṣe mo bí mo ṣe máa ń gba mọ́tò àwọn ọ̀rẹ́ mi láti fi ọ́zù ni èmi tí ni mọ́tò. so ń fi mọ́tò onímọ́tò ọ́zù kódà mẹ́rin kódà náà ó mọ̀ pé embarrassment tó wà nílẹ̀ ìwọ ló fà á tó bá jẹ́ ẹlòmíì ni tó jẹ́ oníbínú sọ wọ́n lè gbàgẹ́ yẹn lójú kódà náà gbá tó tún mọ́ bẹ́ẹ̀ pé ò láti máa fi ọ́zù wo bóyá bá mi sọ̀rọ̀ bí ẹni pé mo jọ ọmọ ọ̀dọ̀. ẹ má ẹ jọ nítorí Ọlọ́run i'm so sorry. sọmọdé yẹn tí mo jẹ ni. it's all my fault ẹ jọ sá ẹ jọ ọmọ àti jẹ náà ni ẹ jọ ẹ má i'm sorry. ẹni ìwé kò sọ àlà kò sí àwọn nǹkan bẹ́ẹ̀ kì í mọ̀ pé owó wà nínú ẹ̀ mo ṣe ń yá mọ́tò àwọn ọ̀rẹ́ mi pé kí n tẹ̀lé máa fi ọ̀dọ̀ plan tèmi dẹ̀ ni pé wọn bá change ti ẹ̀dẹ̀ ti máa rí màá dẹ̀ kó jọ get small card tèmi kó tó di pé òun ṣe nǹkan tó ṣe yẹn ò bá má sọ̀rọ̀ nípa ọ̀rẹ́ yẹn mọ́ ọ̀rẹ́ yẹn mi ò kí ń sọ̀rọ̀ ẹ̀ ọ̀tá ẹ̀ ló jẹ́ because ẹni tó lè túyàn lásán ní gbangba ó yẹ kí yàn sá fún ni kò máa jẹ́ kó mọ̀ yìí pé ó ṣe tiẹ̀ ni kò ṣe tọ́ ọlọ́run ọba ó ká ní tiẹ̀ nìyẹn ọlọ́run máa tẹ́ tiẹ̀ ní rọrùn ṣé kí má tàn yín àwọn wá jẹ́ kó yẹ wípé irú ọlọ́run ọba ni kò sí irú èèyàn wà rẹpẹtẹ mo ṣetán láti help ẹ no no no no no máa wọlé kí mi. kò tiẹ̀ ní pẹ́ rárá tẹ́ bá ti sanwó gbogbo nǹkan tá à ń sọ between between two days ó máa ready. báwo ni alpha. Eh, ẹ mo ti rí mọ́tò tí mo like. o ti rí ilé tó tẹ́ ẹ lọ́rùn ẹ̀gbọ́n ẹ má pààrọ̀ fún mi o ẹ believe pé mọ́tò tó rí yẹn ó wà òkè. ah rárá in fact mọ́tò tí wọ́n choose ó make sense bàjẹ́ kò kí n ṣe mọ́tò tó máa ń fún yẹn wà lára rárá. kò ń ṣe pé bóyá ó máa lọ́ọ̀sì tó máa tún padà wá bá mi pé mọ́tò yẹn ń yé òun lẹ́nu ẹrú dáadáa o. ó tún ní commercial value ṣẹ́ẹ̀tẹ̀ rí iléeṣẹ́ tí wọ́n ń bí báyìí tẹ́ bá lọ béèrè lọ́wọ́ anybody tó wà ní eré àbí báyìí so Bala Autos so a kì í ta mọ́tò rádaràda. wọ́n tẹ̀ ní pé ó ní good commercial value pé. ẹ ti ẹ̀ gbàgbé yẹn ní láti polówó fún wa àwa gan mọ̀ ká tó wá bíi pé iléeṣẹ́ yín bì ẹ kì í tàṣà náà kí ló wá kù tó ń dá dúró. ẹ mọ̀rọ̀ papers ẹ̀yẹn ni mo bá wọn sọ pé mo ń bí wọn pé how long ló máa take kí àwọn papers mọ́tò náà fi ready wọn wá ní bíi two days. tẹ́ bá sanwó ń sìn tó bá máa dìrọ̀lẹ́ ẹ máa wá gbé mọ́tò yín gbogbo òwe gan àti rẹ́dì. ṣètò owó bẹ́ẹ̀ ni ni. kékeré ni ẹ wá lọ fún mi lákàntì yín ẹ jẹ́ kí n transfer ẹ̀ sí yín. ok ẹnì sọ. ok sọ. ọ̀ ọ̀ ní ìdí ẹ̀ náà. ṣé àbúrò ìwọ nìkan lórí àlùwọ̀ ṣe o irú ẹ̀dá pọ̀ irú ọlọ́run ni o sí wo àti yí àlùwọ̀ ṣe o ẹlẹ́dàá mi ìwọ ló ní ìmísí eh, olúwa eh. Eh, inú mi dùn ayọ̀ mi kún o olúwo ṣé o. ẹ ṣe gan ni àǹtí mi bí mi náà ṣe rí in fact èmi gan ṣì wà in shock mi tí bìlí pé mi mú ni mọ́tò yẹn. àbúrò àdúrà mi ló ń gbà lórí ẹ bí mo ṣe ń lọ sórí òkè lọ́sàn-án ni mò ń lọ lóru pé àbúrò mi yìí ó gbọ́dọ̀ dáa fún ó dẹ̀ ti dáa fún ẹ irú ọkùnrin báyìí ọkọ alálùbáríkà ni o kéwì àdìmú ṣiṣẹ́ ni o. ọkọ. yes. Hmm, sista mi ṣé mo sọ fún yín pé kò ọ̀nùfẹ́ sí mi ni èmi àti ẹ ò fẹ́ra o ó kàn ṣe mí láàánú ni o ọlọ́run sí mi ni o ó dẹ̀ ṣe mí láàánú. èmi sí má tàn mí torí tó bá tàn mí mi ní tanra mi. ó kàn rí i pé bí ọ̀rẹ́ mi ṣe embarrass mi wá ní kóun fi help me ó kàn help me ni. ó ṣe é lóore jàdúrà nǹkan báyìí fún ẹ ó ṣe é lóore oh wo tí o bá kọnu fẹ́ sí ojú ya kọnu fẹ́ sí. irọ́ irọ́ irọ́ kò kọnu fẹ́ sí mi ẹ mọ̀ pé tọ́lọ́run bá fẹ́ ṣàánú yàn kò dìgbà tọ́lọ́run bá sọ̀kalẹ̀ wá ó máa rún aláàánú kan síyàn ní aláàánú tèmi nìyẹn. ṣé àṣe kí a torí mi fẹ́ ṣe ìyàwó fún ẹ mo fẹ́ mú gèlè fáwọn ẹgbẹ́ mi. ẹni tí ò kọnu fẹ́ sí mi kí n kó dédé lọ máa ṣe sí ọ ah, mi tí ìmọ̀ bọ́ ṣe ń ṣe yẹn mo kàn ní kí n sáré fi mọ́tò yẹn wọ̀nyí ni èmi àti yín àpàdé ní lálẹ́. ọ̀ọ̀ kò fọ́ ni o gbádùn nǹkan báyìí wá olóòsáré wá rí mi ọ̀ mo mọ̀ pé ajẹ́ máa jáde ni máa lọ ṣe fàájì fèmí. ẹ dúró náà sísá mi ṣé má ti ṣọ́ọ̀pù yín ni. má ti o. ẹ ti ṣọ́ọ̀pù. má má ti o má ti torí eléyìí má ti. ọmọ ọmọ yìí ó yẹ. màmá ní ojú méjì yìí ṣódà àbí yòódà ọ káfẹ̀yìn kọ́gbọ́n ni ó mada ẹ̀dá ní fọkànbalẹ̀ máa bá wọn bá ó kọ́ sẹ́ńkù lé àbójú mi tàn mí jẹ ni. ìmísímísì ìmísí olúwa tèmi nìkan ṣoṣo gbogbo àwọn ìmísí tí mo mọ̀ ọmọ ọlọ́lá ni lálùbárí jẹ jẹ jẹ ṣọ́ọ̀bù náà kù mísímísì ah, ọlọ àbẹ́rẹ́ ọlọ́run báyìí àbẹ́rẹ́ tó o mọ̀ dákẹ́ o mọ̀ sóore ìwọ náà wo gbogbo ẹ̀ lẹ́nujọ́ náà ló bẹ̀rẹ̀ ló ti wá jẹun sókè tó eh, báyìí. ẹ eh, ẹ ọlá Ọlọ́run láyé náà nítorí wọn ò tẹ jẹ́ kí n gbádùn wọn kàn pè mí síṣẹ́ pè mí síṣẹ́ pè mí síṣẹ́ ni látìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìbá mi sinmi. pẹ̀lú ah! <laughs> gbogbo bó ṣe múra yìí. ẹ akọ̀dẹ̀ ní pákéjì ni kó wọ́n rà pé àánú ò ṣe kankan ni. àdúgbò ẹ̀fọ́ lọ bó ṣe jẹ́ pé o mú nǹkan kan lẹ̀ náà èyí páàsì kò múlẹ̀ pé kébì náà ò ń nà ń bẹ̀ àbí bó ṣe jẹ́ sẹ́ńjì ni kò bá nǹkan kan dé. èmi gan mọ̀ mú lọ́rọ̀ yín pé ó yẹ kí n ti rí yín. wo ìyá wa ọlọ́run nìkan lọ́ba tí sori fẹ́dà tí ò ní béèrè tẹ́ǹkọ̀ bọ̀ lọ rẹ̀ ah, ṣùgbọ́n nígbà táwa ṣe rí oore bàǹtàbàǹtà ó mọ̀ pé oore pọ̀ lọ́sùn à níbi tí ayé lédè tí lẹ́kṣọ́rà tó bá fẹ́ gba wàláì tàláì oore ló fẹ́ẹ́ ṣe fún un tí student wọn bá ti lè mú owó lẹ̀ yóò sì fọ́ lẹ́nu. ìwọ náà gbọ́dọ̀ ṣe nọ́mọ̀. ẹ má wọrẹ màá rí yín láìpẹ́. a kò ní bàjẹ́ ọmọ mi ọmọ mi. Mm-hmm. ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ fún ọ. ó kẹta. mo ti ní mo fẹ́ ja ọ̀tán tẹ́lẹ̀ sórí sẹ́tà ń ṣe iṣẹ́ ayé ni ojú tẹtẹrẹ kò sì ṣe é mú un mm. ah, wèrè ló lè gbé kó o sórí inú ìlú tá a wà wèrè ló lè ṣiṣẹ́ yìí sórí mm. àwọn tí ń kọrin ni o tí wọ́n ń kọrin àbáwọn tí ń ṣe tíátà àbáwọn tí ń wa mọ́tò tí ń wa dánfó àbáwọn tí ń tẹran àbí àwọn tí ń wa káàbù báyìí iṣẹ́ ayé ni hmm. èèyàn gbọ́dọ̀ mọ fi orí ara rẹ̀ pamọ́ torí pé nígbà míì nísìn o lè mọ wakọ̀ lọ kí wèrè kan ó dá ọ dúró. wèrè ẹ à wèrè tó ti jájà tí ó sì dì tí ó wọṣọ gidi ò ní mọ̀ pé wèrè ni bó bá dá ọ dúró tó ní pé ẹ lọ agége tí wọn náà sì dúró tó gbé bí ó ṣe bù ọ sónù ah, ah. tó bá sì lè lọ dé yín mọ̀ yẹn náà yà wèrè wèrè mi sì lè tún wọnú ọkọ̀ ńgbà mi tó jẹ́ pé wọ́n fẹ́ fàbọn yọ onímọ̀ ìpólè ni wọ́n gbọ́kọ̀ lọ́ọ̀ rẹ ni ṣùgbọ́n tí wọ́n náà bá ti dira tán tó jẹ́ pé gbogbo ẹ̀ ọ́ di wà ń bẹ̀ e, òkígbẹ́ ni o òkíbọn ni o olóńdè ni àkábá ni àṣàṣì àtàfọ̀ṣẹ́ gidi tí gbogbo ẹ̀ wọ́n náà ti pé nù ẹ̀jọ̀ po wèrè ni. Ah, ó dà ó dà ẹ bóyá kí wọ́n á rí ilé lọ́dọ̀ yín lálẹ́ yìí. Ah, kò burú ńgbà náà tó bá dalẹ̀ ká ká ah, ọmọ mi ọmọ mi eh. subnok eh. oh my god jẹ́ jẹ́ mbẹ́ <laughs> Ah, jẹ́njẹ́ ń bẹ̀ ẹ àrùwà. ẹ wà tó kó mi mọ́ra ni. <laughs> Oh, ìmísí mísí. ẹ oníbejì. one and only another one is the kadari gbáyì ọmọ mi tó bá dalẹ̀. Mari, rí lálẹ́ ìṣẹ̀gbọ́. wàá ṣeré ìmísí rè ó mọ̀ ga òkú ẹ̀ mọ̀ sí dáadáa láyé sáà. ni mo ti torí ẹ̀ pé. okay. happy forever olólùfẹ́ ò máa gbọ́ we shall live in paradise for the rest of our lives ojú rẹ lèmi ó máa wò títí dọjọ́ alẹ́ orí ló gbé. All I see is paradise. Each time I look into your eyes, All I see is bright future. I will love you forever. I you my love. We shall live in paradise for the rest of our life. Ojú rẹ̀ lè mí ó máa wò títí dọjọ́ alẹ́ mi. Ojú rẹ̀ lè mí ó máa wò títí dọjọ́ alẹ́ mi. I will love you forever, baby, no be lie. Na me and you forever, wa like that. Oh nice ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ṣọ́ọ̀ pa àwọn tó lẹ́yìn tí okay. no everything went intact. Hmm? everything went intact. okay. room yìí wà okay but uh, standby generator gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ. no everything went intact. Hmm. okay uh, one thing kí ni code number reception yìí. sir. zero yes sir. all right ẹ lè máa lọ so tí máa need anything. ti máa pè ok no problem. thank you. <coughs> tough. <laughs> oh, come on, oh, baby, honestly. Because most of you returning. Mm. It was like that with me at the office. Tí bá fẹ́ secretary me. Ìmísí ọlá ni mo máa ń pe unconsciously. <laughs> Ṣé ọmọ yìí tó fọ́ ní ìjọ ń bẹ̀? Staff mi kọ ọkùnrin ni láàárín àwọn staff yòókù ṣe ni mo tún lọ porúkọ ẹ ní Messi Ọlá. <laughs> wọ́n ti fẹ́ ṣe ẹ̀yẹ́ gan yẹn o. yes gbogbo wọn kọ busẹ́rì ni ìkọ́ni wọn ní ọ̀gá o mo appreciate yín o. ṣé kò ṣáà ṣòbìrì. ọ̀nà oh, ó tilẹ̀ jẹ́ ojú ọkùnrin nìkan ṣòbìrì. bèbí ká tiẹ̀ mú táwàdà kúrò hmm? ṣé mo ṣe máa ń ṣe mí hmm. ó dà kí n wà nulẹ̀ ní bedroom mi ni kò dé wà lẹ́gbẹ̀ẹ́ mi. Hmm. mo ti mọ̀ pé ibi tó máa darí ọ̀rọ̀ ẹ̀ sí náà ni <laughs> kò sí problem ibi tó bá wù ẹ fúfú lẹ̀lẹ̀ ló lè darí gbẹ̀sẹ̀ mm-hmm. nǹkan tó bá wù olùsànjọ́ ló lè fi èmi mi sí láṣẹ I'm all yours for tech. I love you. I love you. Mm. Lọ sóhùn. hello ẹ jọ sí èmi sí olúwa ló ń sọ̀rọ̀ yẹn. ẹ má bínú mi mọ nọ́mbà yẹn ọ̀tá ló ń sọ̀rọ̀ ẹ jọ. Ah, ah. bọ̀sùn ló ń sọ̀rọ̀. but it's rather too late for you to call me now. ilẹ̀ ti ṣú o kí lẹ fẹ́. bọ̀sùn ẹ̀kan náà. o bùdá bọ̀sùn ẹ kálẹ́ ó ilẹ̀ ti ṣú ó ṣọ wa lẹ̀. kí ni mo lè ṣe fún yín i'm sorry mi ò ṣiṣẹ́ káàbì ẹ̀ mọ́ ọ ẹ ṣe jẹ́ kí ni àti ń sọ̀rọ̀ some other time ẹjọ́ ó dàrọ̀. hello hello. babe i don't i don't. it's okay it's okay i'm fine. ẹ̀jọ̀ ṣé bí yẹn ṣe máa ń sáré gbàgbé yẹn nìyẹn sá èmi sí olúwa sọ pé òun mi ní ìbọ̀sùnmọ́ kò possible you can try again. It's okay. So come on in. Ìwà ọmọ ní mọ̀mọ́sọ kì í bẹ́ ìwà ẹ̀dá nílọ pọ́npọ́. Ìfúnkún wá kó máa ní káyọ̀dá ní fọwọ́n balẹ̀ wọ̀n tán kiri máa máa ní ojú Mi sí Olúwa uncle bọ̀sán ẹ ká san ẹ jọ tọrọ lẹ má bínú àná ṣẹrí time tẹ́ baby pè mí yẹn leg baby. Ah. lẹ́gbẹ̀ẹ́ mi. ọkọ bíi báwo. <laughs> mo ti marry eh, mo ti marry torí pé èmi àti lose contact ara wa ò ní jẹ́ kí n sọ pé kó tó ti pé mo marry. mi nísìnyí pé bóyá torí travel tí mo lọ tí mo pẹ́ ìyẹn ló jẹ́ kó fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe <laughs> má jẹ́ kí inú bí mi. mo ti má rìn ní tó tọ́sẹ̀. gbogbo wọn tí mo ṣe fún ẹ ó yẹ kó yẹ pé ẹni bòdì tó bá ń ṣe irú ẹ fún yàn ó ní reason tó ṣe ń ṣe ni o ó dẹ kí n sọmọdé o ó dẹbi lẹkọọ yẹ kó yé wọn náà. bọ́mí àti yóò jọ sọ̀rọ̀ ìfẹ́ náírà náà ẹ bá mi sọ̀rọ̀ pé fẹ́fẹ́ mi náà. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí níbo ló fẹ́ kí èmi fi tèmi sí and then ṣé èmi sọ fún ẹ pé mi ò fẹ́ ẹ ni. ẹ take it easy now ah. ẹ take it easy ohun tí ń le náà ìyàwó lélẹ̀ ń bá sọ̀rọ̀ náà ó mọ tó máa ṣẹlẹ̀ má jẹ́ àdíràgẹ̀ jẹ́ ká ríra wọn náà wọn tó bá jókòó tí mo jókòó a máa sort it out okay no problem. ní kí n explain ara mi ni àwọn ah, ah. ọ̀rọ̀ máa ń fọ́ níṣà ṣé wọ́n máa tẹ̀lé ìṣòro láì máa expect anything in return ga o mo dẹ̀ sọ pé mo ti lọ mo ti lọ kó dẹ̀ bá mi sọ oṣù. ẹni bá fa gbòòmà nígbò àfàgbò dandan ó wá dé sálùmí ń sálùwẹ̀ lómi àgbà dáńsá lóra wọn. mo mọ̀ kó tí mo lè ṣe báyìí wàhálà yẹn ti pọ̀ jù náà ó ti sú mi náà ọmọkùnrin kan fi fóònù lèmi káàkiri ni mo sọ fún pé mo ní mo ti lọ́kọ tèmi mo ti lọ́kọ tèmi leave me the hell alone fi mí sílẹ̀. mo dẹ̀ sọ fún ẹ ń gbà yẹn o wípé ọmọkùnrin tó ń dami síwájú yìí ó máa fẹ́ tẹ̀lẹ̀ tútù ìgbà tó ra mọ́tò fún ẹ tó gbà á ó ti bìlíìfù pé ó máa fẹ́ fẹ́ wọn. tàmí ẹ dúró náà nígbà tó ra mọ́tò fún mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó bá mi sọ̀rọ̀ pé ó fẹ́ fẹ́ mi ó kọ̀ déédéé disappear mi ò rí ẹ mọ́ all of a sudden lórí appearance tó bẹ̀rẹ̀ sí wá disturb mi mo dẹ̀ ń jẹ́ kó yẹ pé mo ti lọ́kọ tèmi kò tí nǹkan tó fẹ́ fi ẹ ṣe o ò dẹ̀ jẹ́ kí n gbádùn o pè mí láàárọ̀ pè mí lọ́sàn pè mí lálẹ́ what for. ìgbà tó wá yọ sí wa lójijì nǹkan tó fẹ́ joyè ọmọ takú. ó kọ̀ takú ni ó takú sílẹ̀ dàyà rẹ̀ lọ́rùn kò sí ètò kọ́ mi èmi ti jẹ́ kó mọ̀ pé mo ti lọ́kọ so kó fi mí sílẹ̀ kó fi mí sílẹ̀. èmi sí ọgbọ́n ló máa fi ṣe o wọn ló máa mọ ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tó máa fi lọ yọjú sí i nítorí abdẹ́tẹ̀ lọmọkùnrin yìí o kò lè fún wàrà o ṣùgbọ́n lè dá wàrà mi. màdá kẹ́dá ní fọkànbalẹ̀ kó máa wà. bóyá ṣe lọ́wọ́ gan ni pé ìbá ìbájọ́bìnrin ọmọ àwa. baby yes love finish your to me calling. <sighs> darling. yes. i'm so scared. I ń bà mí. ẹ̀rù kí ló ń bà ẹ́. you of course. how. everything you are to me. Everything you've been to me, you know, with everything that's happening between us bó ṣe máa ń ṣe ọ̀rọ̀ mi bó ṣe máa ń gbé mi tó ń gbé mi gẹ́gẹ́ bí ẹyin èmi gan ti already wà in love with you so i'm so scared of nǹkan tó máa ṣe tó máa fi tó máa fi sọ pé ò fẹ́ mi mọ́ mi ì dẹ̀ fẹ́ ṣẹ́ ẹ̀. Annie, please stop. Do not say that again. Ìfẹ́ tí mo ní sí ẹ kì í ṣe tẹ̀tàn. I love you with the whole of my heart. I love you more than life itself ìwọ ni atẹ́gùn èmi tí mo fi ń mí hmm. iná tí ó bá sí èmi mo ní lè gbáyé mọ́ I love you. Yeah, I love you too. nǹkan kan ò lè change ẹ kí ló fẹ́ ṣe fún mi tó máa dùn mí ṣe iwájú tó ń wọ ẹ tó bá ti ń wájú yẹn èmi ló ń rí ń bẹ̀ hmm. I always be in your life that. I promise. Thank you. But baby, mm please, do not break my heart. I'll never. You love me, don't you? I love you very much. Come here, baby. I love you. I'll love you titi láì <laughs> olólùfẹ́ o. Má jẹ́ kí n parọ́ fún èmi ò lè fi ẹ́ sílẹ̀ fọkùnrin kankan bóyá o mọ̀ pé ní ọjọ́ tí mo kọ́kọ́ pàdé ẹ̀ ìjọ ẹ̀ ni mo ti mọ̀ pé ìwọ ni ẹni bí ọkàn mi ìwọ ni àyànfẹ́ ọkàn mi ìtorí ẹ̀ ni mo ṣe dúró tiẹ̀ ní ọjọ́ ìṣòro ó sì wá jẹ́ pé kò tọ́jọ́ kò tó sùn ó fẹ́ já mi sọ́kọ̀ ọlọ́pàá ah, kò lè wọ́ọ̀kì o. bọ́sùn ah. gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí bíi surprise ló jẹ́ sí kó ṣe pé mo fẹ́ fi ojú olóore gúnge bó ti wá tèmi àti ẹmúra ń gbà yẹn ò ẹ́fà bá mi sọ nǹkan tó jọ gbogbo nǹkan tó ń sọ ń sìn ò bá mi sọ́rí náà. èmi ò sọ fún ẹ pé mo nífẹ̀ẹ́ ìwọ mi ò sọ fún ẹ pé mo nífẹ̀ẹ́ ìwọ lèmi wá ẹ kàn èmi ò sọ̀rọ̀ fẹ́ pẹ̀lú ẹ ni mo jẹ́ kó mọ irú èèyàn tí mo jẹ́ ni mo jẹ́ kó mọ ilé tí mò ń gbé lèmi gangan tẹ̀lé ẹ lọ sí ilé tí mò ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí láì kọ̀ǹpútà yìí tá wáyé sẹ́mi àti ẹ wà ní kékeré yìí ṣé a ní láti fi gbogbo ẹnu sọ̀rọ̀ fúnra wa ni ká tó mọ bí tájọ́ ń lọ. gbogbo nǹkan tí mò ń ṣe fún ẹ kò ń ṣe torí ìfẹ́ tí mo ní sí ẹni dájúdájú gbogbo nǹkan tó ṣe pátápátá ó mọ̀ọ́mọ̀ ṣe ìfẹ́ inú ẹni àbí. anyways èmi ò really mọ gbogbo nǹkan tó ń sọ yẹn because nǹkan tó ń bá sọ fèmí ni mi máa understand tó bá kọ lọ́rùn kan nínú ẹ̀ tó kọ imagine pé okay ó yẹ kí n understand I might never get to understand it mi lè máa bẹ́ẹ̀ ro nǹkan tó ń rò nínú pé bí nǹkankan ló fẹ́ sọ fún mi àbí nǹkankan ló ń try láti sọ fún mi no and gbogbo yẹn dẹ̀ ti wá late nsìn because mo ti lọ́kọ tèmi tó bá jẹ́ pé um, torí mọ́tò tó rà fún mi ni not that i'm being proud now i'm sorry mo ready àti return ẹ̀ fún ẹ because gbogbo nǹkan tó ń bá mi sọ yìí kò lè work. stop it irú ọ̀rọ̀ wo nìyẹn tó bá jẹ́ mọ́tò tèmi ti ra fún ẹ lọ́jọ́ tó ti pẹ́ ìwọ fẹ́ dá padà fún mi. nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé ìfẹ́ ayé mi ọwọ́ ẹ ló wà mo tẹ̀ láti gbà sọ́wọ́ mi ni. yes yes nǹkan tó ń wá nídìí iṣu kọ wà á rí nídìí òwúrà wo jẹ́ kí n sọ ọkọ fún ẹ tó bá jẹ́ pé nǹkan tó ń gbẹ nínú yẹn tó fi bìlí pé o fẹ́ sọ ìfẹ́ tèmi o fẹ́ dà sọ mi kò lè wọ́ọ̀kì o kò lè ṣe kí ni kò lè wọ́ọ̀kì torí pé mo travel mo lose contact àwọn olè àwọn olè rọ̀ mi wọ́n dẹ̀ gba fóònù lọ́wọ́ mi mi ò ní contact ẹ mọ́ mo dẹ̀ tún dé mo dẹ̀ tún wá fóònù ẹ kàn wọ́n á jẹ́ kí n mọ̀ sí pé kò lè ṣeéṣe ìwọ ti ní fiẹ́nsì tuntun kò ní bẹ́tà fún fiẹ́nsì ẹ̀ kò lè work mo ti dé nìyẹn olóòka fẹ́ gbòòka kó wà wí lẹ́sẹ̀ kí ni kó lè dùn fún now má jẹ́ kí n tán ẹ̀ má jẹ́ kí èso lo èmi àti ẹ papọ̀ o torí nǹkan tó ń falẹ̀ sẹ́yìn ó máa ga jù ẹ lọ o. bọ́dùbọ̀sùn báwo ló ṣe expect kí n ṣe ṣe I have a husband. Ṣé mo fẹ́ fọkọ méjì papọ̀ ni? Now listen and listen good. Nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ ni pé ní àti ìsín mo ṣe ń bẹ̀rẹ̀ sọ lọ ìfẹ́ mi àti ẹ̀ o ti di ìfẹ́ ayérayé tẹ́nìkan kò dé gbọ́dọ̀ yà wá. Ẹni tó bá kọ̀ tó bá sọ pé òun fẹ́ bírèkì wa tó fẹ́ sọ pé kémi má fẹ́ ìwọ má pa ẹni yẹn dànù. Ọlọ́run bá ń gbọ́. Ó wá ti di bó lọ ó yàgò. Ìmísí hmm. olúwa mẹ́wàá lè ṣẹlẹ̀ lóòótọ́ o tí ẹ jẹ́ ká fi ra wa sí ìkú ọmọkùnrin. sísá mi bó kí ni mo fẹ́ ṣe nírú situation báyìí kò sí nǹkan tí mo fẹ́ ṣe náà mo dẹ̀ sọ everything fún mo try láti convince ẹ wípé mo ti lọ́kọ tó bá jẹ́ pé torí pé mọ́tò tó ti rà fún mi in the past ló ṣe fi pé bí òun mi àbí nǹkan kan kó jẹ́ pé mo fi proud pé mo lè dá mọ́tò yẹn padà fún sìn mo sọ bẹ́ẹ̀ fún un ó dẹ̀ kọ̀ jálẹ̀ báyìí ó ní no òun ò ní mọ́tò àfi kó òun fẹ́ mi òun love mi òun ṣe kíní kan i don't know ó ti sú mi. àbúrò mi irú èèyàn bẹ́ẹ̀ yẹn ó máa fọgbọ́n ṣe ni o ìbùkún ni fún ọmọ ọ̀dọ́ náà tó fi ọgbọ́n ṣe é ẹ kí ni mo fẹ́ ṣe ń sìn ọgbọ́n òun la fẹ́ dá sí abẹ́rò orin wọn nìyẹn ń kọ sírùn báyìí tẹ bá tẹ̀ rí ó ti wà desperate jù ẹ mo ti lọ́kọ ni mo ti lọ́kọ ṣé màá fọkọ méjì ni. nílẹ̀ dálẹ́ nù. mo ṣáà dé ti yọ tọ́jú ẹ̀ kó bẹ́ẹ̀ nsìn ṣọ́kọ ẹ̀ dẹ̀ ti balẹ̀. mi ò yọ tọ́jú mi o ilé ìtàsí gangan kan ni mo fẹ́ o mo fẹ́ fẹ́ yàwó gangan. dalẹ̀ jọ máa ṣe yẹn mo fọlọ́run bá bẹ́ẹ̀ nìjọ mo gbàládùra wípé obìnrin tó máa dájú èmi fúnra mi lọ ọlọ́run máa pèsè fún ẹ. kò lè mọ bó ṣe ń ṣe mí hmm. èmi ni mo lára èmi ni mo dẹ̀ mọ̀ bára bá ń ro mi nǹkan tí mo fẹ́ látọkàn mi ni mo sọ fún yín mo fẹ́ fẹ́ ni. màjà ṣe bẹ́ẹ̀ mi ò lè fọkàn mi lẹ̀. ó ní sí máa fọkàn ẹ sílẹ̀ yes. màjà ṣe bẹ́ẹ̀ sí i màjà fi ń fògùn wá o kó má dákẹ́ dání fọkàn balẹ̀ ọkàn tán kó má wá ohun tí yóò sọnù kiri màmá ní ojú méjì yìí ṣódà àbí yòódà o káfẹ̀yìn kọ́gbọ́n ni o kó má dá kẹ́dá ní fọkàn balẹ̀ kó má wá kúkà má yẹ dá ṣòǹkọ̀ kọ̀ọ̀kan sí lọ́pọ̀ kò dá ojú ẹ̀ kì í fàyọnu ah. ìbẹ̀rẹ̀ láre ta ló mú pín. Hmm, àìdákẹ́ ká jẹ̀bi o hmm, ẹni bá fa gùrùmà nígbò àfàgbò dandan dandan nìyẹn ah, ó wá dé sálùmí sálùwẹ̀ lómi àgbà dáńsá ló ra wọn kẹrẹ ara ọ̀rọ̀ òkun kò rẹ́ni yẹ. kó má padà wá dé dùgbẹ́dùgbẹ́ tí ń bẹ lóúnjẹ ìyọ̀ ǹjẹ́ kò ní jábọ̀ o. ìgbẹ̀yìn rẹ̀ ó máa dá kẹ́dá ní ìfọkànbalẹ̀ kó máa wákúká wákúká yẹ kẹ́dá ṣòǹkọ̀ kọ̀ọ̀kan tí ó ń fòkùn bá ọdún méjì ń fa ìyọnu ìfẹ́ àbí ta ló mọ̀ pín. ta ló mọ̀ pín. machine kẹ́ fi fọ aṣọ yìí ẹ má fọwọ́ fọ mi kẹ́dẹ̀ wá máa patronize wa. no problem ẹ ṣe mà ó dàbọ̀. all right o. hello Janet àbáwo ni. ẹ ọ bímọ olúwo ṣeun ìmísí ọkùnrin àbóbìnrin ìbejì ẹ ìbejì ah olúwa ṣá ọ ah, àbúrò mi rèé wọ èmi náà wọ ọmọ tí ń bọ̀ mo ti ń bọ̀ hospital wọ má wọ. ìmísí olúwa nínú ẹ́stéètì yìí gangan ni mo gbà wọlé mo ti wọnú street báyìí báyìí báyìí sìn àwọn bí mi pé kí ni mo wá ṣe mo wá rí ìyàwó mi nì mo dẹ̀ fẹ́ kí bọ̀bọ̀ yẹn mọ̀ pé ẹran ẹlẹ́ran tó ń sùn tì ẹlẹ́ran ti dé tó fẹ́ gbé nǹkan ẹ̀ ìyàwó níyàwó ni mo fẹ́ wá gba ìyàwó mi sọ pé mo ń bẹ́ ṣeré ni mi ò bẹ́ ṣeré náà ó ń bi mí léèrè pé báwo mo ṣe mọ bí nínú findings mi ni mo mọ̀ pé inú estate tí mo wà ni òun gbé nínú ibi náà dẹ̀ ni house tiwa àti bọ̀bọ̀ yẹn ń gbé inú ibi náà lẹ́jọ́ ń gbé papọ̀ ẹlẹ kí ló ń ṣe náà i'm not joking with you nǹkan tí màá ṣe ni mo sọ fún ẹ yẹn Mi ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí five minutes pẹ́ ju wàá rí mi láìpẹ́ yìí kí má ṣe bẹ́ẹ̀ á bá mi lé àbí ọmọ forget gbogbo eléyìí tó ń bá mi sọ yẹn na story ó yẹ ọ̀gbẹ́ni wá wá bá mi lé nìkan kọ́ o nǹkan tí mo bẹ́ẹ̀ sọ tí mo fẹ́ ló gbọ́dọ̀ ṣe fún mi o wàá ṣe kí n máa lọ àbí ok màá fún ẹ for the last tí mo ò bá wá rí ẹ ní ilé tí mi rí ẹ lé ní àbí ọ̀la gbà é pé ọ̀túnla màá jí wá ká ìwà àtọkọ ẹ mọ́lé breakfast àjọ máa jẹ́ papọ̀ ni. kò máa dá kẹ́dá ní fọkànbalẹ̀ kò máa wákú ká kò máa yẹ kẹ́dá ṣoǹkọ̀ọ̀kọ̀ọ̀kan tí ó ń fogun wá ojú méjì ń fàyọnu ìbẹ̀rẹ̀ láre ta ló mú pín. ẹ má jẹ́ kí aṣọ yẹn dàpọ̀ o because kò ṣe gbogbo aṣọ yẹn ní títà o àwọn personal use kan wà ń bẹ̀ o mi lè rojọ́ o ok mi ò má débẹ̀ yẹn ń sìn alright. ọní ń bolódà. bishop ni. ẹ mo rò pé ó sọ fún mi pé ó fẹ́ jáde lénìí yeah but àwọn nǹkan mi wà ń bẹ jẹ́ pé mi ní fẹ́ kọ́ dààmú aṣọ ta fẹ́ tà then àwọn tó fẹ́ rajà náà wọ́n ń disturb mi pé àwọn fẹ́ wá kó àwọn ọlọ́jà yẹn tó bá ṣe tó bá gbọ́ pẹ́rù ẹ̀ dé báyìí wọ́n máa fẹ́ wá sáré kó titi wọn ni kó tó kó fẹ́ lò mí. ok kí ló máa ṣẹlẹ̀ sáwọn ọmọ mi àwọn ń kọ gan-an. wọ́n sùn kán tó jí gan máa ti dé. ok ṣé o sọ fún Janet pé kó má ṣe nǹkan kan kó kọ̀ jókòó táwọn all right love. come here. mm I love you ọmọ onímọ̀mọ́ ṣòkì gbẹ́ ìwà ẹ̀dá nílọ pọ́npọ́ ní fògùn wá o kò má dákẹ́ dá ní fọkànbalẹ̀ ọkàn tán kó má wá ohun tí yóò sọnù kiri màmá ní ojú méjì yìí ṣódà àbí yòódà ọ́ káfẹ́ náà. ló ṣẹlẹ̀ ojú ìkọrẹ lọ́wọ́ náà ṣé torí pé mo ní kó wá sọ́dọ̀ mi that's why i just say fran. èmi ò mi èmi ò mi ò mi ò láì nǹkan tó máa ń ṣe honestly you know today is sunday ó dẹ̀ mú pé bàbá yìí máa wà nílé wá àtúnṣe máa pè mí ní rè nìyí eh it's not fair na ó dẹ̀ mú pé òmò mọ̀ ń ṣe ni òmò mọ̀ ń ṣe ni. ooo oh, èyí ni sunday tí mo dẹ̀ ti pè é mo ti jẹ̀bi àbí jẹ́ kí n sọ ọkọ̀ fún ẹ ó dàbí ọkàn yìí mo fẹ́ mọ irú ipò tèmi gan jẹ́ níwájú ẹ̀ èmi sí so mi ò lè pàṣẹ fún ẹ àsìkò tó bá wù láti rí ẹ ò lè pè é àbí àbí kí n máa ṣe máa pè yàn kí n tó rí i pé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo ní ìdẹ mo mí ìdẹ mo dẹ láti pè ẹ lásìkò tó wù mí wàá sọ fẹ́mi pé ẹ orin ni Sunday ok mo fẹ́ mọ rí ipò tí èmi gangan wà níwájú ẹ báyìí báyìí kò sí bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣé o mọ̀ pé ẹ̀jẹ̀ ló ràn nù fẹ́mi. kí ló mí pé ẹ̀jẹ̀ ló ràn nù bẹ́ẹ̀ ni. now mo fẹ́ kó yẹ ẹ pé ìgbàkigbà ni mo lè pè ẹ tó bá wù mí tó dẹ láti jẹ mi ni tó bá ah, ah, oh my god báwo lè ń sọ̀rọ̀ báyìí anyway anyway èmi um, bí sunday mo ní láti ti padà sílé quick la máa ṣe o. o lè sọ yẹn fún mi yes o ò ní sọ yẹn fún èmi tá a bá dé odò tí a bá rú odò gbùgbùgbùgbù báyìí tí ẹja bá yọ jáde la máa mọ iye tó tó iye tó máa jẹ́ tá a bá fẹ́ tà tí a bá dé àárín agbami yẹn ní orí ibùsùn tá a pè ní bẹ́ẹ̀dì tiwa táìmù tá a bá jọ ṣeré lọ́ta ṣeré bọ̀ bó bá ṣe wù mí bí mo ṣe lè bẹ́ẹ̀ ṣeré tó ìgbàkigbà tó bá wù mí tí n bá mọ̀ pé mo ti wà òkè ìgbà yẹn máa tó fi ẹ́ sílẹ̀ tó bá dà wù mí mo lè sọ pé ò lọ lílé nì. ṣé torí gbogbo nǹkan tó ń sọ ni lọ ṣe mo gbélé. ó dàbí pé o mọ̀ mo ti fọjà sára látàrọ̀ mi ṣe wà mi ṣe wà mo ti wà ní fúlòdẹ̀ mo fẹ́ bọ́ọ̀sì ẹ̀sẹ̀ lára mo fẹ́ tú sí ẹ lára kúkú ní sọ́nulẹ̀. anyway mo mọ̀ kọ́ tí mò ń sọ. So kó má yẹ pé wọ́n ló máa lórí ọwọ́ ẹ̀ tí mi bá ti wà òkè mú lọ́n tèmi. God. màdá ah, ẹ̀dá ní ìfọ̀kànbalẹ̀ kó máa wà wọ́n bá kéré jà. ẹ̀dá ṣòun kọ̀ọ̀kan ṣí lè ra kó dá ọdún ẹ̀ kí n fà yọnu ah. ìbẹ̀rẹ̀ láre ta ló mú pín. Mm, àìdákẹ́ ká jẹ̀bi o mm, ẹni bá fa. báwo lọ rówó fún ìlú ọdún. fọkàn ẹ balẹ̀ oríṣiríṣi irọ́ ni mo ti pa fọkàn mi pé mo ní ìdánwò yẹn bó ṣe wà present to and all that ó dẹ̀ ti promise mi wípé next week ó máa fún mi so what's the problem. you are sure. ah ah i'm very sure tí mo ṣe sọ fọkàn mi definitely ó máa fún mi ìwọ ni kò ṣáà wà bó ṣe máa dà padà on time. ǹjẹ́ má jẹ́ kí n tán ẹ àwọn ìwé tí mo sọ fún ẹ pé mo láti sẹ́ndì owó sí nígbà tí màá dórí mí mi mo ti rí mẹ́sẹ́gìs mo rẹpẹtẹ mo dẹ̀ ti rí níbi pé àbí ni mo dáhùn dúró mi ò dẹ̀ fẹ́ nǹkan tó máa dàbí ẹni pé mi ni mo máa dìlé o kí àǹfààní yẹn má lọ gbọ́ sọ̀rọ̀ èlùmí. o ò ní lóòzẹ̀ lágbára Ọlọ́run don't worry okay next week ó máa kó fún mi ṣùgbọ́n ó let me run. <laughs> ìwọ náà kọ ni gbogbo ẹ̀ ló ti dàrú sọmọ láti tún ṣe ìrẹ̀lí bí mo ṣe kúrò lé. Hello, baby. Yeah, honey, how are you? Mbalowa oh okay mo kọ́ ní kí n wà láfíà yìí ni all right má pẹ́ padà sílé o i love you so much yeah very much. <laughs> pé lọ́nà ṣọ́ọ̀pù ẹni. yes yes but mo fẹ́ mo fẹ́ ṣe. oh no no no it's okay it's alright um, ṣáàmà pẹ̀ délé o you know i love you huh? i love you so much. love you too. alright marry her. okay. take care of you huh? alright bye. bye. Ajéwálé ni. Adúpẹ́. Okay, Adúpẹ́ fọlọ́run. Adúpẹ́ fọlọ́run. Yeah, that's it. Um, báwo ni ṣé wọn wà okay? Um, yes, I am okay. Ṣùgbọ́n mo fẹ́ kó lọ ṣe fún mi, I'm hungry. Oh, sure. Sure, sorry about that. And I love you. And I love you too. I'll be right back. Kò máa dákẹ́ dá ní fọkànbalẹ̀ ọkàn tán kó máa wá ohun tí yóò sọnù kiri máa máa ní ojú méjì yìí ṣódà àbí ìhòdà ọ káfẹ̀yì kọ́gbọ́n ni ó. Baby. Honey. Honey, are you in the bedroom? hypertension ọkàn mi ò balẹ̀ ọkàn mi ò balẹ̀ tí máa ṣe ń wojú ọkọ mi báyìí ọkàn mi á máa ṣe gbè gbè gbè ẹ̀wọ̀ kò yé mi mọ́ báyìí mi mọ̀ nǹkan tí ń fẹ́ ṣe mọ̀ nǹkan tí ń fẹ́ ṣe. ẹgbẹ̀rún ọ̀tẹ̀ máa lọ́rọ̀ yìí o bá a ṣe ń pàkan nìkan rú ṣùgbọ́n nǹkan tó yà mí lẹ́nu ni pé báwo lọkọ ẹ ṣe lè kò yé mi o bó ṣe mọ̀ yé mi ṣùgbọ́n mọ̀ pé mọ̀ torí gbogbo nǹkan ló ti ṣe nínú ilé wa ọkọ mi ò ń ṣe bó ṣe ń ṣe sí mi mọ́ tẹ́lẹ̀ ó máa ń wò mí àkọ́ máa wò mí báyìí ni ti kàtẹ́gbín báyìí ni mi lè wojú ẹ̀ mi lè wojú ẹ̀ ó ti fẹ́ sùn mí ẹ̀ wò mí lè sùn mọ́jú mi lè sùn mọ́jú mi lè sùn mọ́jú. Ah, wo ìlẹ̀kẹ̀ má já sílé má já síta ibì kan ìlẹ̀kẹ̀ má já sí o pé ọkọ ẹ níwọ̀ ọkọ òun kọ kó ṣàlàyé gbogbo nǹkan tó wà ń lẹ̀ fún. kí ṣàlàyé kí ni ìyá tí mi ti pa mí mi ò mẹ́nu tí màá fi sọ. ṣẹ́rùn ah! ìkọ̀kọ̀ tó ń ṣe. kí pọ́kọ mi pé kí ni pọ́kùnrin mi bá mi lájọṣepọ̀. òun nọ́mbà dé gbangba kò wá tán o. Um, darling. Do you want anything? Money? No, um, I'm sorry. Oh, okay. Um, Beati Badi then. Please. Uh, uh, honey, I have an appointment to catch. I know. But I need to speak with you. Nǹkan tó ń ṣẹlẹ̀ it's killing me. Mo kàn notice wípé there's a kind of separation láàrin mi àti ẹni nínú ilé. there's no separation. Maybe because I've been too busy lately. No. I am sorry. Even when you were busy, you never used to be like this. Out of your busy schedule, you would call me from time to time. You would chat with me, even though I was pé kí n fún ẹ lóúnjẹ. Tí máa fún ẹ lóúnjẹ, ó kọ́ máa jẹ́ wàá Baby, people change. Maybe you've changed too. Me? No. Yeah. Jọ̀ọ́ kọ́ mi. Fọlọ́run bá Whatever it is, check on yanjú ẹ̀ láàrin mi Please. You only know what's up. Ó fẹ́ mọ reason tí mo ṣe change. Get up. No help. Get up. You want to know why I changed? Please. Okay. Oh, mommy ọmọ mi at all. Hmm. <laughs> you do not know me at all. mo rí ẹ gbogbo nǹkan tó ń ṣe you been so busy lately like a busy bee zi flying with your little wings ṣé dem kó máa ń clip little wings tá bá clip wings ẹ ó máa jábọ́. don't understand. That's what we've been doing. I knew about Boso. From the, from the inception, I knew. From the first night, I was in the bedroom with you, and he called at an ungodly hour. I knew about every damn things you guys have been doing together. Perhaps so, oh, mommy. ọkọ tó fẹ́ kò kí n fa kò kí n fa sìgá kò kí n mọtí nítorí pé mo ti ṣe púpọ̀ jù but there are so many things tó mọ̀ ń pa mi. I have done all the vices that could be done. I've taken different drugs. I've done a lot of awful things, including snatching human life. I've done a lot of awful things. By the time, tomorrow come, will change because I found love. I want to stay with God. And atone for my sins. You brought out the bad side of me. With my bare head. I can kill you! right here, right now. I can kill you right now here. You know, came out máa wo obìnrin first mo nífẹ̀ẹ́ doing it with another man. mọ everything but mo dákẹ́ why mo ṣe díẹ̀ nǹkan tó lágbára a lot of people were involved a lot of lives were lost àwọn yẹn wá ń lé mi káàkiri trying to kill me and ìgbà tó ń lé mi tó ń rí mi mú rabaraba wọn bá mi tó lọ́wọ́ wọn tẹ̀ mí díẹ̀ nígbà mi máa yá ó ṣokùnfà tí àtọ̀ mi ò fi lè dánmọ́ mọ́ so ìgbà tí wàá ti bọ̀ tún bẹ̀rẹ̀ sí tẹ̀léra yín mo rí everything it was painful for me to handle but I kept quiet. ṣùgbọ́n mo rò pé tí wàá ti bọ̀ tún máa ń ṣe tó bá dùn mọ́ yín àti bẹ̀ dánmọ́ tó bá dánmọ́ ọmọ yẹn á jẹ́ tèmi. Until when that stupid boy decided to die by hiring little boys to kill me, to get me killed. wá kí ló ṣẹlẹ̀ ti pẹ́ jù náà ẹ̀yin lẹ pè wá pẹ́ ti débẹ̀ ló jẹ́ ká máa bọ̀ ń bí ó yẹ kẹ́ mọ̀ pàwọ́ à ní táìmù tó gbogbo yẹn. ẹ ní láti bínú ni ó yẹ kẹ́ mọ̀ pé ibikíbi tí bá wà ọkọ mi ò lè balẹ̀ àfi tí bá rí yín síbí mo ní kẹ́ wá dúró dé mi ẹ má bínú alfa. ṣé ẹnìyẹn náà rè. yẹ àwọn méjèèjì ni àwọn méjèèjì àtọkọ àtìyàwó yẹn àwọn nìyẹn ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ṣẹ́rí gbogbo nǹkan tó jẹ́ kí n pẹ́ ìwé tó wà lọ́wọ́ mi náà òun náà pẹ̀lú gbogbo information ẹ̀ pátápátá pẹ̀lú gbogbo movement ẹ̀ lọ́jọ́ tòní olówó àmì mo wá fẹ́ kẹ́ strike sẹ́yìn ní èlé ẹ má jẹ́ kó dọ̀la o ẹ jọ torí ọlọ́run mo ti rí gbogbo information wọn lọ́jọ́ tòní gbogbo movement láti jáde wọn ó pẹ́ ju ti four o'clock wọ́n máa wọlé sílé tí wọ́n bá ti wọnú ilé wọn ò ní jáde mọ́ àwọn méjèèjì wọ́n máa ṣe love and talk ẹ get bọ̀ pọ́yìn ẹnìkan ni mo rán yín sí kẹ́ ẹ pa o ẹ fi ìyàwó yẹn sílẹ̀ o ó yé yín ọlọ́run ọba fún yín ṣe. kọ́lọ́n fún wa ṣe kẹ́ kọ́lọ́n bá wa sílẹ̀ máa sọ tábà ní kọ́lọ́n fún wa ṣàlè lọ ní pọ́blẹ́mù. chairman ṣé gbogbo information pátá ló wà ní thirty. everything òun ló wà ní pépà wọ̀ yẹn. because a fẹ́ fọkọ̀ pọ̀. no fọkọ̀. olórí ẹ mọ nǹkan tí màá sọ fún yín ẹ yẹ kí fún yín ẹ má yẹ kó kú ẹ jẹ́ kó wà lọ́wọ́ yín ká tó pè yín láàárọ̀ là ìròyìn máa dọ́dọ̀ yín ó ti yé yín. mo jẹ́rìí èmi náà nípa fóònù gbogbo fóònù mi lẹ́ẹ̀ta ó máa wà ní títàn so mo lè máa lọ. Ah, ah. ẹ jẹ́ ká jà fọ́ yín gbéra sọ́ọ̀lì olórí nọ́mbà wọn ọ̀gá wọn ọ̀gá bàbá tó ju bàbá lọ ó dà mí fẹ́ lo ọmọ ni òtóró lórí nìwọ sórí àwọn yẹn relegation team náà tẹ̀lé ìwọ ó dà ó ti gbé champion jayé ẹ lọ lórí. ẹ ṣáà ti pọ̀ jù jọ nọ́mbà wọn ìyẹn lè máa yìí. sọ́ọ̀lì. wáyé wọ gbogbo fàájì tẹ́ bá ṣe ń bí ọtí tẹ́ bá mu ọmọ ilẹ̀ tẹ́ bá gbé nọ́mbà tuntun tí mo fún ẹ kó pè mí sórí ẹ lọ́la. ló wà lára nọ́mbà yẹn gangan. nọ́mbà yẹn gangan gbogbo nǹkan tẹ́ bá ra ẹ̀ ah. so pieces. máa ah, ṣe transfer kékeré kan fún mi lọ́la. bá mi ẹ jẹ́ kí n lè dé táwọn ọmọ èkó ń lò ó sìn ẹ bọ̀ nǹkan tó ń sọ ni mi pieces. àwa ló pọ̀ létí àsè. bá mi kò ní bàjẹ́ àbá tó àlè. sómi bá kọ́ kú bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ kékeré àwọn ọmọ tèmi train bàbá wọn wọ́n fún wọn ní peanut kọ́lọ̀ pa ní àwọn boys mi perhaps come mommy, come kò kind pé me, ni mí kò dẹ̀ mọ̀ pé wèrè ni mí èyí tó tú mi jù bẹ́ẹ̀ ni pé all those while I was trying to atone for my sins by falling in love with you kí n lọ́mọ kí n ní ẹ to become a better person so even if I'm gonna die will I die that cheap I am a warrior I'm sorry. I am a warrior. Tí ikú bá ń sọ̀rọ̀ àrùn máa ń gbé ni, ikú ṣàgbàrùn, ó lè ṣàgbàjẹ́. Tí mo bá sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀sẹ̀ ò lè dúró, wọ́n wá gbéṣẹ́ mi fáwọn ọmọ kéékèèké ẹ̀ pé kó pa mí. I killed you. Ni mo pa mọ́ ilé ẹ̀jọ́ And I can kill you too. Àwọn ọmọ ẹ̀ táyé kẹ́hìndé ẹ̀ ọmọ mi ni wọ́n. O lè gbé Táíwò àti kẹ́hìndé lọ. If you try anything funny, I will hunt down. I will kill you. I will kill everything. Everybody you ever loved. Eriola lorúkọ wọn. Ìyanu Olúwa lorúkọ wọn. Nitori pe, ìwọ ti ṣe mí bó ṣe ṣe mí. Àwọn ọmọ yẹn nìkan ni nǹkan tí mo wò. Àwọn nǹkan tí Ọlọ́run fi compensate mi ni wọ́n. I'm broke my heart. I'm sorry. I'm broke my heart. I'm sorry. Leave me alone. Don't leave me alone. leave me alone. Forgive me. I, I love you with all my heart. Wow. ẹ̀dá ní fọkànbalẹ̀ ọkàn tán ó máa ń wá ohun tí yóò sọnù kiri màmá ní ojú méjì yìí ṣódà àbí yòódà ọ́ káfẹ̀yìn kọ́gbọ́n ni ó máa dá ẹ̀dá ní fọkànbalẹ̀ kó máa wá kúkà máa yẹ ẹ̀dá ṣòǹkọ̀ kọ̀ọ̀kan tí ó fọwọ́ wá ojú ẹ̀ kí n fàyọnu ah. ìbẹ̀rẹ̀ láre ta ló mú pín. Mm, àìdákẹ́ ká jẹ̀bi o mm, ẹni bá fa gbùrù mànígbò àfagbó dandan dandan nìyẹn ah, ó wá dé sálùmí sálùwẹ̀ lómi àgbà dáńsá ló ra wọn kẹrẹ́dínní ara ọ̀rọ̀ okùn kò rẹ́díyẹ́ kó má padà wá di dùgbẹ̀dùgbẹ̀ tí ń bẹ.